أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين آمنوا أذهبتم فالله pẹ̀lú nǹkan ọlọ́run ṣẹ́ lónìí àrùsè fara ni ọ̀rọ̀ ní pọ̀ lọ títí àsìkò náà sì pọ̀ ẹnu ọba ń tá a bá sọ ń bẹ̀ ọlọ́run jẹ́ sàǹfààní bẹ́ẹ̀ tó fẹ́ sọ àtàwọn àtàfẹ́ mi. wọ́n lè kó lé ọba mi ọba tó mọ̀ sọ jù wọ́n ní wà ní kó nílé sẹ́wọ̀n pé tẹ̀lúwìnì bẹ́ẹ̀ yìí ní tẹ̀lúwìnì inú tẹ̀lúwìnì ẹ̀ dámi nù. ní ìwà tẹ̀lúwìnì wá ìjà فمسند لسعدم حصل وي Àwọn tẹ̀lẹ́lẹ̀ wánu wà lè kó lé wọ́n àwọn ẹ̀sẹ̀ máa jẹ́ mi nǹkan jẹ́kọ̀ọ́ tẹ̀lẹ́lẹ̀ lè wà lọ́wọ́. ẹwádìí wá póríṣiríṣi eléyìí tí máa ń bẹ níbi ìhínà èdè ìjàgbé kan eléyìí tí máa ń bá fúlù báyìí ìkan eléyìí tí máa ń bá àlàsùn àwòlèmọ̀ ń sọ àwọn ẹgbẹ́ gbàgbé kọ́ dín rọ́ọ̀mí ìwádìí náà lòun náà ẹ̀wà gan láti lè jòrò láti wọ́n ní tàkọ́kọ́ tọ́láwọ́lá ìdábálàkọ́tì ìṣòlùkún وأنتم حينئذ تنظرون وأنتم حينئذ تنظرون حينئذ إن إذ بلغت الروح القومة ọ̀run gbogbo júmùlà tá a sọ ní ìṣẹ̀hùn lẹ́yìn ẹ̀ lásán ó ti rẹpẹsẹ̀ǹtì náà ti kó ẹ̀yọ̀ òun máa ń jẹ́ iwájú fún orúkọ yìí síbẹ̀ náà ẹ̀rọ ẹ̀kọ́ ó ilẹ̀ iná rọ̀ bí wálèkólé àǹfààní káàmọ́ṣẹ́ tí tẹ̀lifíìnì yẹn wá ṣe ó ní pé káàmọ̀ wípé nǹkan kan bẹ́ẹ̀nbẹ̀rẹ̀ tí wọ́n fi sílẹ̀ tí tẹ̀lifíìnì ti ń bẹ́ẹ̀nbẹ̀rẹ̀ tó wá tààyà lè fi kí wá ní nǹkan náà a ní láti identify ẹ̀ torí dá ọjà tó ní máa hàmìlú nǹkan tá a mọ̀ sọ yẹn. òun ló ní dàrọjá tún mímá àmìlú kiri nǹkan náà tí ẹ ọlọ́run òun ló mọ̀rọ̀ sọ jù bákan náà ó yẹ káwa náà kọ́ ọ̀rọ̀ sísọ látọ̀dọ̀ mi ẹ̀rù lọ́rọ̀ kan ọ̀rọ̀ ìkẹlá ní màá kọ́ bọ́rọ̀ bá ti rọra níwọ̀nba ó ṣàtì nítumọ̀ tó nítu kí ẹsẹ̀ káàkà máa sọ̀rọ̀ lọ́gùn ọ̀rọ̀ wà lẹ́ẹ̀ẹ́rẹ́ kọ́mọ̀ lójú kọ́mọ̀ lórí kọ́mọ̀ níjì àwọn nǹkan kan ń bẹ tó lọ́wọ́ bá ti sọ síwájú méjì ni wọ́n alákọ̀ọ́kọ́ ń bẹ òun lọ̀rọ̀ gbàgbọ́ ìgbà tó lọ wá sọ̀rọ̀ àwọn ẹni ìgbàgbọ́ yìí àwọn tó ní ìgbàgbọ́ yìí ó wá fi kankan tẹ̀lé yóò fi tẹ̀lé òun ni ṣíṣe dáadáa sóbì àwọn méjèèjì ó gúrò fún wọn papọ̀ ó ní òlà ìkàlà ní nàtàkọ́ bá lò áhùn أحسن ما عملوا ẹ̀rí pé wùlá ìkà ló gbé wa ń lẹ̀yẹn ìkà tó fẹ́ sọ ẹ̀sìn kálíbà mọ̀ pé kìí ṣe nìkan lọ́wọ́ sọ̀rọ̀ àpáyé. ẹ ń sọ̀rọ̀ ẹni tí ìmáànì rẹ̀ yè pọ̀ tí ìmáànì rẹ̀ yẹn wá darí ẹ̀ ṣíṣe ṣíṣe dáadáa sóbì rẹ̀ méjèèjì ṣàgbọ́mi ẹ́ alákọ̀ọ́kọ́ nù ní ẹlẹ́ẹ̀kejì òun ní ẹni tó yapọ̀ lọ́rọ̀ sí sọ́lọ́ tó yà kẹfìrí sọ́lọ́ tó gbẹ̀rùgbà yín sí òfin rẹ̀ tó tún wá yọ ọmọ abú sóbì ẹ̀. أولئك الذين حق عليهم القول في أمم قد خلت من قبلهم وي ìyẹn ní ọmọ jẹ́ àmà gbígbé bá a ti sọ mú wa tẹ́lẹ̀ pé ááyà yìí ṣóra yìí nínú nǹkan tí ọ̀rọ̀ nípa rẹ̀ wà nínú ẹ̀ òun làpèjúwe nǹkan méjì àpèjúwe irin nínú ọmọ àtàpèjúwe olórí ìbú nínú ọmọ. ojú ẹ̀ méjèèjì a wọn. àpèjúwe ẹ̀ẹ́ta alákọ̀ọ́kọ́ wọn lè ní ìdákọ́kọ́ sọ ọ̀sọ́ iná ìsáná bí wá di dáyìí ìsáná حملته أمه نوها قال رب أعزني أن أكون ẹni gbogbo ara ẹ̀ títí dé parí àkóónú ẹ̀ àti sọ̀láyé rẹ̀ yóò àmì olóríire nu ọmọ rẹ̀. wọ́n yá ti kọ́ lè wá lè dá kéde ó ń fi ńlá máa. Thank you. لقد كان أعينك ẹ ẹ ẹ ẹ ọba lọ́wọ́ ọ̀rọ̀ sọ́dún ẹ mọ̀ wọn kan tẹ́bá wo wọ́n wà sọ ilẹ̀ ìsáàmù wà sí ìyà ọlọ́run kọ́mẹ̀dé ènìyàn ní sọ àti bọ́mẹ̀dé ènìyàn ó ti mòrí ṣùgbọ́n ó tó sọ bẹ̀ ọ̀rọ̀ ìṣe pọ̀ ọmọ lọ́wọ́ àwọn àgbà ní ọ̀làdé náà kọ́ ní ọ̀gbìn náà lọ́wọ́ fọmọ sàkó ìlànà lọ kí àwọn tí wọ́n gbé olùgbàgbé òdodo àtọmọ tí ń ṣe dáadáa sórí ìgbà tí ó wà á dé tọmọ bú wá ó wá jẹ́ yé wa pé ìpìlẹ̀ jíjọ́mọ ẹbú àìnígbàgbọ́ nu ọlọ́run owó lẹ́bí ọ̀rọ̀ kúfùrù sókè ó ti bọ̀ nù ni wọ́n lẹ́bí fi àtà ọ̀rọ̀ ọjà ẹ máa sáré nǹkan lọ́wọ́ ìdílé yẹn àwọn ń jẹ́rú àlùkìyà máa bà àlùkìyà ilé dídú ọjọ́ wípé ara adi táwọn èèyàn ti ń ṣe àṣìṣe lórí títọ́ ọmọ ẹni ká fẹ́ jọmọ ó dá aláyé táwọn gbé sáfẹ́sì lọ ìpìlẹ̀ dídá ọmọ àti ṣíṣe oríire rẹ̀ wà lọ́yẹ̀ sí ẹ̀sìn kódà tóbi ọba dá aṣọ mọ tóbi òṣèlú ṣe rẹ ọmọ tó bá lẹ́sìn mọ̀ pé ó hàn tiẹ̀ ọlọ́run ṣẹ̀san tiẹ̀ ní èmi gbọ́dọ̀ ṣe tèmi fún tí ọmọ kan wá gbọ́dọ̀ wá máa ka ọ̀rọ̀ anábìwá Ibrahim alayhi salatu wasa pẹ̀lú bàbá rẹ̀ pẹ̀lú bí bàbá ti jẹ́ kèfèrí tó kọ́mọ̀ mọ́ bó ti yẹ kó ń ṣe pẹ̀lú òbí òun àwọn òbí tí wọ́n ń gbé àwọn ọmọ wọn ń sá lẹ́sùn ọlọ́run ìfẹ́ tó pọ̀ ní ṣe wọ́n wọ̀ wọ́n ń ṣe ra wọn lókun because ìwà ọmọ tó wá fọyín nítorí yìí jẹ́ mọ̀ yìí pé kò sí ní bẹ́ẹ̀ ti lè ṣe dáadáa sóògbé yìí tó tẹ̀ bá lẹ́sìn tí wọ́n ti ní ìdí irú nǹkan tẹ̀ ń ṣe ọmọ tí ò lẹ́sìn ní í ṣe ní oṣù tó gba tiẹ̀ bí ti jẹ́ pé ìjẹ́ lẹ́sìn ṣe ṣètọ́nù di sáǹkì nìyẹn pọ̀ àdánwò ni bí dáadáa ń ṣe wulẹ̀ kó tó nǹkan tó sì ṣẹ́kù lẹ́mìí wọn nítorí ẹ̀sìn tó wà lára yìí àfẹ́tí bá ń tọ́lọ̀ bá ní kí n tẹ̀ ń ṣe o kọ́lọ̀ bá ní oyè lókù. bí dáadáa ń ṣe wulẹ̀ kó pọ̀ tó àìtí ẹ̀ máa gbọ̀ bálẹ̀ máa kúnlẹ̀ o máínọ̀sì. bí dáadáa ń ṣe wulẹ̀ máa kọ́ máa pọ̀ tó bí òjò ìṣe máa rójú ìyàwó rẹ̀ tí ìyàwó ò wá ma wo nǹkan o àwọn ọmọ tí ọ̀wá lẹ́sìn náà wá lápọnlé wọn wọn ó pè wọn wọn ní gbé pọ̀ lò ló bá ti àwọn ṣẹ̀ǹjọ owó sí mi níṣẹ̀ǹjọ e sí mi náà ẹlòmíì tí fojú kan ọmọ rẹ̀ nísìn ọlọ́run lọ́mọ yìí gbàna ìgbọ́n sà mọ́ ṣẹ̀ǹjọ sí ń pọ̀ ọmọ lẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ ni ọba má gba ẹ̀sìn lọ́wọ́ wa má jẹ́ kí ṣàìtọ́nù rẹ̀ sì rẹ̀ gbà lọ́wọ́ wa. tó bá wá rí bẹ́ẹ̀ àwọn òbí ń sọ fún wọn ń bá sọ̀rọ̀ àlùkìyámà tí ń jẹ́ pé ìpìlẹ̀ káàfin tọmọ ẹ̀sìn ọlọ́run. wọ́n wá ní àtẹ̀yìndánì ní ayọ̀ ọ̀rọ̀jà wàkọ́jọ́ kan láti kòrónù mi ń kọ̀bìlì ayé nínú kòrónù àwọn ọjà ọlọ́run ti gbá wọn nìyí. وهما يستغيثان الله báyọ̀ lọ wàhùn máa ọjọ́ ọ̀bá àwọn obìnrin tó yẹ sí káàdì agbègbè sí ọ̀nà wàhùn máa mọ́gbò nílá alágbá àpàyà Òun bá Bùsàlámì sọ̀rọ̀ ẹni, Bùsàlámì ni mọ̀mọ̀ tó ń ní oríṣiríṣi àgbáyé bá wọn. Ẹ̀lú Adépọ̀, wọ́n mú ayé sẹ̀rí fámìlá wáyé lákà, àmì lọ́lọ́wọ́ bá gbọ́ ẹ̀wọ̀ kan.

ẹ̀dẹ̀ máa rí pé mọ̀kọ́rọ̀ náà na náà Al-Qur'ani máa ra wọn ni waqada rabbuka allā ta'budu illā iyyāhu wa bil walidayni ihsāna wa'budu Allāha wa lā tushriku bihi shay'an wa bil walidayni ihsāna qul ta'ālā wa atlu mā harrama rabbukum 'alaykum allā tushriku bihi shay'an ha. ni ìfara wọn ń tẹ̀tẹ̀ fún yín tí gbàgbọ́ bá ti yanjú ìṣe dáadáa tó bọ̀ òbí yóò yanjú bẹ́ẹ̀ nìkan bá wá ya kọlọ̀rọ̀ sí sóbẹ̀ tó bá wá ń pè àpè mára ìgbàgbọ́ mọ̀ pé irọ́ ni. bàbá ẹ̀rọ ni wọ́n bẹ́ẹ̀ nìkan bá ṣe lóun dá sóbi òun ṣùgbọ́n kò dáa níbi ẹ̀sìn ọlọ́mọ ike dídá rẹ̀ fẹ́kì nígbà yẹn báyìí lè rí tọ́ba iná five hundred ọmọ tí ò lẹ́sìn tọ́ba iná fóbi ẹ̀ ó ti ná one point five falẹ̀ ní girlfriend síbi ọtí síbi club ẹnìkan sọ̀rọ̀ kan fún mi níjọ́ kan ẹni kí àwọn club kan tẹ́ ẹ báyìí lè lọ bẹ̀ tẹ́ ẹ báyìí lè jókòó wáyé ibi tẹ́ ẹ jókòó sí ó ti láwọn àgbẹ̀ kan wọ́n gbọ́dọ̀ jókòó bẹ̀ tó bá ti jókòó bẹ̀ ó gbọ́dọ̀ ná three hundred thousand fún tó nìyí àwọn tí wọ́n fẹ́ ná hundred thousand ni wọ́n jókòó síbẹ̀ ọ̀gbọ̀rọ̀ jókòó síbẹ̀ o àwọn ìjókòó kan bẹ ìjókòó àwọn ní five hundred àgbàpọ̀ sí wá dé báyìí torí ọdún tí wọ́n bá ilé jókòó síbẹ̀ ọ̀fẹ́ ní five hundred so ó lè dìde ní wọ́n mú ọ jókòó ó lè dìde láì ní five hundred ní táwọn kan sì ń ná lójoojúmọ́ ní jẹ́ ń gbogbo ìgbésí ayẹ̀wò sí tí wọ́n bá ti rówó ibẹ̀ lọ́dà lẹ́wà wá ní wọ́n ń ta bottle water ní three hundred ẹ̀fà kékeré àwọn ọ̀rẹ́ bá dé ìwé ìrìn jẹ́ one five omi kan náà náà ní ìrìn jẹ́ one thousand. ìyẹn wọ́n sábẹ̀ jókòó lórí àga sílẹ̀sì ni wọ́n já sàgbà kan. ibi tá a fẹ́ lọ tá a fi ń ṣe àdábòyàn náà àwọn nǹkan yẹn ní kí ni tẹ̀lifíìnù yẹn represent. wá ní kúnlé àwọn mẹ́rẹ̀ẹ̀rin wọ̀nyí ṣáájọ́ mi ẹ́ ẹ bá lọ wọ tọ́ bá rí ẹ bá bẹ̀bẹ̀ ẹ̀ kí ló ń kẹ́ sí òun ṣàlàyé rẹ̀ tó bí ojú rẹ̀ tọ́ bá rí àwọn náà tà. àlìmáàmù tọ̀bà rí àlìmáàmù ní kó tòbí àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn ìtàṣe. méjì sí tẹ̀lé nínú yẹn kí ló máa rẹpẹsẹ̀ntì wọn. lè kó lé mínà lè mọ́ mi nínà. والبار لوالديه ṣàlàyé mi ti yé ni kò fà á wàlẹ́hàpọ̀ níwájúlẹ̀. ìkọ̀ọ̀kan dàrọ̀já tó ni wọ́n ní ipò dàrọ̀já tó àwọn afọ onítọ̀sí onímọ̀rọ́tì mọ̀rọ́tì bò ni dàrọ̀já tó. wanipo mímà àmì bá wíwẹ́ mímà àmì tọba ní pé nítorí tí wọ́n ṣe ń ṣe nítorí tí wọ́n ṣe ń ṣe tí wọ́n mú ọjọ́ tí wọ́n yẹ̀bá ẹ̀ẹ́kẹ́ ìwọ̀n tó jẹba. tàbí kọ́ ní mi àmì nínú ohun tí wọ́n ṣe ń ṣẹ́ méjì yàtọ̀ síra wọn o ó yàtọ̀ síra wọn o ààyò òṣèré sọ ìgbà yìí ní túbẹ̀ ń lẹ̀ lónìí wọ́n lè kó ní ẹ̀ẹ́dàrọ̀ dáadùn ní máa àmì ìkọ̀ọ̀kan nínú ohun àtẹni tó ń ṣe tọlọ́run tó dẹ̀ ṣe dáadáa sóbi ẹ̀ àtẹni tó kọ tọlọ́run ọba tó ń gúnrí sáwọn òbí rẹ̀ ìkọ̀ọ̀kan wọn ni wọ́n nípò kí ni yóò fi ipò wọn òní tí wọ́n ṣe ń ṣe ń gbà wọn bẹ̀ láyé ní máa hàmìlù ẹtí kí máa má bí tí wọ́n ṣe ohun tí wọ́n ṣe nígbà tí wọ́n ń bẹ láyé tí wọ́n fi ṣe kù. nínú nǹkan tí wọ́n ṣe ẹ̀yẹn yóò bí dàrọ̀ gbáàtù fún wọn yóò fún wọn nípò ìyẹn túmọ̀ wípé àwọn amọ́sí inú na wọ́n ní dàrọ̀ gbáàtù lọ́dọ̀ rẹ̀ àwọn amọ̀sí wọ́n ní dàrọ̀ gbáàtù lọ́dọ̀ dàrọ̀ gbáàtù tẹ́lẹ̀ kọ̀ọ̀kan wọn ọwọ́ Jaraja àwọn onígbàgbọ́ òdodo bí dáadáa wọn bá ṣe tó bẹ́ẹ̀ ni òkè tí wọ́n wà ṣe tó òkè lọ ń tún ẹgbẹ́ Firdaus al-A'la ga jù ìkọ́ra wọ́n tẹ̀lé wọn kà lọ jàrọ̀jàátù tàwọn ẹni rẹ nìyẹn bó wá ní tàwọn ẹni bí. àtàwọn tí ọ gbọ́rọ̀ sáwọn bí wọn lẹ́nu ilẹ̀ ẹlẹ́yìn tí wọ́n lọ nílẹ̀ ni mo náà lè pé ìdárúkì àìsífáàlì ìrọ̀gbà agbẹ́mìí tí wọ́n gbígbárògbà àbúrò rẹ̀ bá ṣe tó bẹ́ẹ̀ ni ipò tó wọ̀ ó ṣe bu ọlẹ̀ tó àwọn tí wọ́n bá ṣe wọn débi bí ni wà wà àwọn ni ó tẹ̀lé bọ́ ọba ti ṣe iṣu tíyàn bá bẹ iṣu tí kò sí ẹ̀ bá àwọn àṣẹ ọlọ́run sàánú ọkùnrin dára ọ̀pọ̀lọpọ̀ ní àbí ilé ìtẹ́ tó ìsàlẹ̀ rẹ̀ tó kí ni ó lè mú dáadáa ó lè jẹ́ pé ṣe ń gbóná òun ó tètè dínà ó gẹ́lẹ̀ mi ọba lè tó sun wẹ́rẹ́wẹ́rẹ́ ìsàlẹ̀ ló bá kó ní lágbèrè a náà. eré tó túmọ̀ sí pé àwọn tí wọ́n wà ń sàlẹ̀ iná mọ́ àwọn dáadáa ọlọ́run méjì àwọn ẹ̀rọ mo fún wọn ṣe ẹ̀rọ ṣe sàánú wa. ọ̀sà tó mi máa rí fún ẹ̀mọ̀ ẹ̀kọ́ sí mẹ́rọ ẹ̀yẹn tó lágbára ẹ̀yìn àṣẹ kò sí àṣegbé kí wá lọ́wà ṣe pàmò ọlọ́run sànù àṣẹ wọ́n tó bá gbá ìwọ ọmọ yẹn mú tẹ bá mọ̀ pé wà sí àgbọ̀ kẹwàá kẹwàá nígbà gbogbo jẹ́ ti di àgbẹ̀rẹ̀ pa. kò sí ẹ̀sẹ̀ pé o kò dé sí tí ó gbé ẹ̀san tó gbà lọ́dọ̀ náà ju tọ́ bá ṣẹlẹ̀ wàláyà lè mọ̀rọ̀ bọ́tà àṣàdá ọlọ́run ṣàwùṣẹ́ ọba ṣe ló gbà báwọn òbí rẹ̀ bá ń tó wá bí lọ ń tán àwọn òbí lọ ń tán àwọn èèyàn jẹ tí fóònù bá di tọ̀gùtù mọ́ ọ lọ́wọ́ mọ́ wọlé mọ́ wọlé torí tọ̀gùtù tẹlẹ̀ ní fóònù ọba ti gbá fóònù mú báyìí kò sí ẹ̀ṣẹ̀ tó kù tí ò lè dá lórí rẹ̀ mọ́. Jímìlì oríṣiríṣi torí ìwọ̀n ọ̀daràn. ti ń ta tẹ́tẹ́ bẹ́ẹ̀ ni wọ́n wọ̀n kú wọ́n làwọn sáìtì irọ́ ní wọ́n wọ̀n kú lílọ ń wọ́n wọ́n àsìkò tá a wà ní ayé tá a wà ẹni tí ọba kápọ̀ ojú kòkòrò rẹ̀ yóò ṣera rẹ̀ lófò òfò tó tóbi tí wọ́n jẹ́ aṣọ kí làwọn wá ká bọ́ọ̀lù yẹn tó ọgbọ́n tó ní ọ̀pọ̀lọpọ̀. torí tó bá ti gbá fóònù mú ọlọ́run ní àlà kankan wá lọ́dọ̀ rẹ̀ kò sí àlà pọ̀ ọlọ́run ọba àkàtì ìtajà ní obìnrin kan fóònù iná ìgbà àwọn sáwọ́tì tí wọ́n ti wò fóònù iná ìwà àtọmọ fóònù iná ní ẹ sì jẹ ìgbà pẹ̀lú àti ṣetán ẹ wá rí mi lẹ́yìn. ní ìmọ lọmọ sàánù ṣe rí ọ̀tọ̀ ni kí wọ́n bí èèyàn léèyàn ọ̀tọ̀ ni kéèyàn ò jẹ́ èèyàn ó yàtọ̀ síra wọn ẹni tó bá jẹ́ èèyàn ah من كان للعقل سلطة ممكن كان عنوان الحكم اخر يوم ها غدا ومالك نك عليه ها آه. الله تعيمك ما صار دي wàmà àlànà sí kìnnì kan sórí kan. من كان لله قميص قوم عليه مدى وما على نفسه لله قميص قوم síbẹ̀ ní sá. Ah, síbẹ̀ ni. níbẹ̀ ni èèyàn tí ẹ jẹ́ ń fílẹ̀ àwọn nǹkan bẹ̀ẹ̀bẹ̀ yẹn tó bá ń tàn sọ yìí lọ́wọ́ ṣe rí gbogbo ẹni tí ọ̀ọ̀bá ti lè kóra rẹ̀ níjàánu láyé kèsè kèsè ààbọ̀ ènìyàn ààbọ̀ ènìyàn wọ́n kàn gbé aṣọ èèyàn wọ̀ fún ẹnu iṣẹ́ ìlà ìbèrè wípé kí nìkan bẹ bá ń pè ní wáásí ẹ̀wọ̀n ẹni tó náà ń dámọ̀ akẹ́kọ̀ọ́ mọ́ bá wa wí wàlúwáàsì ọ̀hún tọ̀bẹ̀ yìí tí ń sàárì sọ ó ní kàlúwáàsì yìí sọ̀rọ̀ yìí ìyẹn tó bá ti wá jẹ́ pé tó bá ti dé àwùjọ kan píkítsọ̀ táwọn wò lára rẹ̀ ò sí lára rẹ̀ nígbà tó bá ti débẹ̀ eléyìí ṣe ìyẹn tó yà sí pé tó bá ti gbá fóònù ńlá ojú tá a fi wò ó nǹkan ní má eléyìí ṣe ah, ìmọ̀ bóyá tí mò ń sọ yé wa èèyàn tó yẹ pé nígbà tá a bá ba sí tá a bá gbọ́ ọ̀rọ̀ ẹnu ẹ̀ tàbí tá a bá níbi tá a tó wá fún kí àsókùn rí báyìí. àwọn ni ẹ máa ń pè ní fàwọ̀rajà fàwọ̀rajà. láyà kó rọ́ǹkà láyé inú mi fata. إن للحياة مينا ها ọyọ kọ ma làmìlà ni tí wọn lọ ara rédíò yìí sáà ti rí èdò tó gan rí tí ọ̀rọ̀ ṣàfọwọ́pẹ èdò rí sáré ti rí èdò tó gan rí ẹ sáà ń gbọ́dọ̀ máa ń lẹ̀ báyìí ọ lọ ọ máa ń lọ nítorí pọ́lẹ̀ yìí nígbà bá rọrùn ya kan ọrụ jíjà ń dákẹ́ pọwọpọwọpọ mọjọ tán ọjọ ó ní ejò náà lẹ na lílẹ rẹ lere ya ń nsọ fún mùsùlùmí kò sí aláṣẹlẹ kankan gbogbo wa ń ṣe pamọ́ ni kò lè sí kankan tọlọ ọmọ yìí lọ́dọ̀ fi ni wá ní wọ́n fi àwọn àwọn àlàhùn. ọlọ́run ọba ní sẹ́rí ìwọ́ fi yóò fi ìdíwọ̀n rẹ̀ ni pé yóò fún wọn tí ó fi pírípírí wálé yóò wá fi ẹhùn ah, àmàlà tí wọ́n ṣe òun náà òun náà wọ́n gbà kò ní ṣe àlékún fi ìsá àti lẹ́nìsì ìyà wala yanqusu min ihsani al-muhsini àwọn tí wọ́n ṣe aburú yẹn kò ní fi kún aburú wọn kò ní kọ́kọ́ jẹ wọ́n yà àwọn tí wọ́n bẹ̀ ṣe dáadáa kò ní ní dáadáa wọn kù torí kó lè bá a rìdíùsì ẹ̀sán tí ó san wọn. lọ́rọ̀ àfi ní wá lè yọwọ́ sí àwọn kó lè jẹ́ pé gbogbo kálukú wọn ni wọ́n gba ìsanṣẹ́ wọn tí kékeré ní. gbogbo nǹkan ọba ṣe lọ́gbà kò ṣe pamọ́. ilé ìwé tọ́lọ̀ bá bá ń sọ̀rọ̀ àbòsí. وما ظلمونا máa ṣàbòsí máa wá o ara wọn ni ń ṣàbòsí ẹlòmí mọ̀rọ̀ fún ṣàbòsí wọ́n ní wájú àárẹ̀ fún ṣàbòsí ó ṣàbòsí fọ́lọ́ ó ṣàbòsí fún gbé ó ṣàbòsí fún gbé èèyàn tó dáa ṣe ìwé ìmọ̀ ti bọ́ra rẹ̀ sọ́ọ́. lẹ́yìn pé ya sọrọ sọ̀rọ̀ ìyá àwọn àmì ìtàn lóyún wà máa dọ̀lá màmú lọ wà máa dọ̀lá múná hù fún wọn o ọlọ́run ò ṣàbòsí fụ wọn o tí wọ́n ṣe ni wọ́n gba ọ̀rọ̀ Nuhu nínú kọ́mọ̀ gbàǹkà kọ́mọ̀ títí lọ́rẹ̀. yára láàyèlà àyèlàlà kọ́ márùn ló ń wá kí ẹ̀ ní ṣe mọ̀rọ́jà ẹ̀ ní ṣe mọ̀rọ́jà bọ́ọ̀ bá kan tó lè ní fẹ́ bọ́ ní káńtà bá ti. káńtà bá ti kọ́ mọ̀ káńtà bá ti kọ́ bí làwọn kọ́ فدعا ربه أني مغلوب ففتحنا فإذا تجاوز عليه وفتحنا أبواب السماء وحمر بماء منهمر وفجرنا الأرض عيونا وقد تطيرا على أمهم وحملناهم

Ẹ ló ti kẹ́kọ̀ọ́ mẹ́rin. Kí ni ẹ ló إبان قاد نوح جزاء جزاء لمن كان كفيرا من كذلك نجزي من شكر ايه ايه تبقى تبقى تبقى قلوني إلوارا يا ينوحي tá a jẹ́ kí ìparun wọn kó ṣojú ní òpórí lẹ́ni tí wọ́n fi ń ṣe ẹ̀yẹ́ lánàá sára yìí tí ọlọ́run ni a fi ṣẹ̀ sọ fún níwò tí wọ́n ń ṣe kẹ̀mẹ́rí sí mi ò bá ẹ̀gbọ́n mi yé jàzá àìní máa ń ká hànà kò fi ọ̀rọ̀ sẹ́ni kò fi ọ̀rọ̀ nìkan ṣe kàfárọ̀ máa ń kàfárọ̀ lẹ́nu tó ṣe kẹfẹ́rí máa ń kò fi ọ̀rọ̀ òun lẹni tí wọ́n ṣe àìgbàgbọ́ sí láti yẹn san ẹ̀san fún ṣé ẹ rí ìtumọ̀ rẹ̀ ó ní kí ìwọ́n máa ṣe dáadáa ti ẹ lẹ́yìn torí ọlọ́ kódà tó fi dórí ọmọ ṣe tiẹ̀ ń torí ọlọ́ tí ọba gbọ́ ọlọ́run ọmọ ẹ̀sán tiẹ̀ wá òun wà gbà tiẹ̀ ọmọ yóò gbà tiẹ̀ abẹ́ tiẹ̀ ẹ̀san aburú wọn ní hàn nígbà tó tún wá pa àwọn tó tún wá débi ti lóòtù náà bá ń tó wí kọ́kọ́ sọ ìdíyà wọn. ọlọ́run tí mo kúta wéréwéré ibi kan rún. ndị ayọ̀ àlà ló mẹ́ àwọn òríyà yẹn a là wọn lọ́wọ́ ọ̀dájú kí a. Ìjẹ́ra dùn látọ̀dọ̀ àwọn ọlọ́run ọba ọba tó láàrin gan-an. Àwọn àti ṣẹ̀sán bẹ̀rẹ̀ ti bá máa ń tọ̀. Ṣé ti rí méjèèjì? Bọ́ bá bá dáadáa dé, dáadáa ló gbà bó bá ti ṣe dáadáa. Tó bá fẹ́ bá aburú dé, ọlọ́run fọwọ́ ń la ìwọ́nú aburú.

kọrin ìjọba ti bá sọ̀rọ̀ ní mọ́lẹ́ tó bá wọ́n mú kì í gbọ́ kì í bàjẹ́ gbogbo ẹ̀ náà ní bẹ́ẹ̀ gbogbo ẹ̀ náà ní Yorùbá ní gbogbo ẹ̀ náà experience wọn ti pọ̀ wọn wà nínú wa pé àwọn ọlọ́run ọlọ́run bá nítorí ká lè fún kálukú ní ẹ̀sìn rẹ̀ kó pé pérépéré. títa aláburú ò ní lé títa ò ní dínkù ìtumọ̀ rẹ̀ lọ́wọ́ ni wọ́n fún mi òun làwọn a ní ṣàbòsí bẹ́ẹ̀ nìkan kan wọn a ní ṣe àbòsí pẹ̀lú pé n téèyàn ò ṣe kára bọ̀ lọ́rùn a ní ṣe àbòsí pẹ̀lú pé ó ṣe dáadáa káwá fa burú sàn ọba fẹ́ ṣe ni ọmọ

ẹjẹ́ ìlẹ́kọ̀ọ́ náà wákò náà kí ni ṣe ẹjẹ́ agbọ́rọ̀ orí ọlọ́ ọ̀yà ọkùn ọkùn. Hmm. Okay. Hmm.

anyị àyẹ̀ ọ̀dà. bọ̀ àyèmọ́ àmọ̀ ọ̀gbọ́dọ̀ dájú àwọn màmú mú the same level tí ẹ bá rí ibi tí wọ́n ti ṣe pé kí èèyàn educate àwọn èèyàn kí ẹ How am I teaching mistake to fall? Ẹ máa rántí pé kan nù àwọn ẹni ṣáwájú. Ṣé mo kí wọn Buhari ẹni tó gbe lọ kò correct o, ẹ àwọn yẹn correct bó wọn torí ẹ̀kọ́ lẹ́yìn. Ṣàlàyé máa pọ̀. ni pé àwọn àwùjọ wa yìí si sí ìjọba ẹ̀sìn kárìjọba ẹ̀sìn tó dẹ̀ yan àyàn pé kó máa ṣáwájú wa tó bá kó lẹ́yìn rẹ̀ ó jẹ̀yà ó bí ọ̀ lórí òkúrújù wọn kà sí sálàyé mi ti so ọdún nǹkan yẹn ò dáa bọ̀pọ̀ affect oníkankan ṣe pẹ̀lú ara olùpàlàyé mi ti òun àti irun ọ̀ lájọṣepọ̀ bọ̀pọ̀ dáadáa lẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ẹni tí ń ṣe wọn àwọn èèyàn lè ráwọn èèyàn máa mú dáadáa ṣé rí tí kì í bá ṣe wípé àwọn tọ́lọ nílé sábà bí fún wọn jẹ́ onímọ̀ wọ́n sì jẹ́ ẹni tí wọ́n ń àyè ibi ni ọ̀rọ̀ wa ìlọ̀gbẹ́gbọ́n mi kí ni òpó ẹ rí ẹ máa wo distance tó wà ẹgbẹ distance tó wà níbi sí bí òtò ẹ notice ẹ wò pé yẹn sọpọ yìí tí ẹ gbọ́ jìnnà síra wọn tí ẹ bá wo distance yẹn òun àti ilé ẹnu òṣìṣẹ́ nìkan òun àti ilé ẹnu ọ̀nà òṣìṣẹ́ nìkan so ibi ìgbìyànjú gan ni sáfọ̀ bá ti máa bẹ̀rẹ̀ ibi ìlà ẹ gẹ̀ẹ́tì ẹ wá wá ní tó ti dínkù ní mọ́ṣáláṣí èmi mo wá sọ fún àwọn afáwà tọ́lọ́ ló ń sọ ìgbà tí mọ́ṣáláṣí ó tóbi làwọn fẹ́ wọn ó tóbi dáadáa èrò ọ̀pọ̀ àwọn náà sọ pé bẹ́ẹ̀ ni kílẹ̀ bẹ́ẹ̀ gbogbo eléyìí ṣe láti ṣàlàyé fẹ́ǹjìníà àti mojú tó ń gbà náà bẹ́ẹ̀ súnmọ́ ṣáláṣí wọn.